ìmọ̀ràn mi fún gbogbo àwọn àfáà tí ń lọ join tiktok live níbi tí wọ́n ti ń bú anabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń tú alukur'anul karimu ní tukutu láti fi lè tako islam ìmọ̀ràn mi fún gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ ni pé kí wọ́n lọ jáwọ́ bẹ́ẹ̀ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ èmi kan gbá wọn mọ̀ràn ni o ọlọ́run gan ni ń kìlọ̀ fún wọn níbo lọ́lọ́run ti ń kìlọ̀ ìbẹnu suratul nisa'i quran four verse one forty ọlọ́run ní bismillahir rahmanir rahim wakọ́d nazala aleikum minal kitabi adìídì sọ́kalẹ̀ fún yín nínú alukuranu kẹrìmù ni káfí wọ́nà yín an idha sami'tum ayati llahi yukfaru biha wa yusta'zahu biha pẹ́tẹ́ bá gbọ́ prógrámù kan tí wọ́n ń ṣe abẹ́ gbọ́ tí wọ́n jókòó ń bì kan wọ́n wá ń ka alukuranu kẹrìmù wọ́n ń tu nítukùtù láti fi lè sáwẹ́wà láti fi lè máa tako ìsìláàmù ọlọ́run ní fala taq'udu ma'ahum hatta yahudu fi hadithin ghayrihi ẹ gbọ́dọ̀ jókòó tí wọ́n o ẹ gbọ́dọ̀ join program yẹn o hatta yahudu fi hadithin ghairihi tí wọ́n fi change topic wọn tí wọ́n fi wá nǹkan mìíràn sọ ọlọ́ni tẹ bá wá ṣèfẹ́ nu yín pé ẹ sáfẹ́ lọ join wọn ni ọlọ́ni innakum idhan mithluhum nígbà náà ẹ̀yin àti wọ́n ti jọ di nǹkan kan náà bákan náà lájọ kàyín sí níwájú ọlọ́run kódà yín tẹ́yìn tiẹ̀ tún dàfẹ́ ju tiwọn lọ torí mùnáfìkì láka onítàn síbà wọn nígbà náà sì rí inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a mo fẹ́ lọ bẹ̀ mo fẹ́ lọ defend ni kí ni o ní mímọ̀ ẹni tó bá kò ní mímọ̀ lòun kí ni lọ defend láàrin àwọn aláìmọ̀kan níbi tó jẹ́ pé ẹnìkan send video. kan sí mi èbó tí wọ́n fi ń tú àlùkùránù yìí gan-an èbó yìí wọn ò rí tú simple sentence ẹlòmí ò lè dá constructive ó dá mọ́ constructive sentence wá explain sentence tí wọ́n kọ́lẹ̀ kò lè dá explain èbó là ń sọ yìí o ṣé ni màá wá lọ jókòó tí màá wá lọ waste time mi kódà bọ́lọ̀ ò bá ti ẹ̀ wọ́nu wa gan só yẹ kí n lè lọ rú bẹ́ẹ̀ wọ́n nìkan lọ nu wọn ló ń lọ sí mọ́sàrì lọ sí òun lọ kéw níbẹ̀ láti fi tako Islam mo ní ọ̀rọ̀ nípa tó bá lọ mọ́sàrì lóòótọ́ tó kéw torí kéwké Sayyidina Ali ó ní ta'allam al-ilma wa law li ghayri Allah fa innahu sayakunu lillah ìwọ lọ kọ́ mímọ̀ wà láwòlè géèrè là kódà bí èèbá ti ẹ́ pé torí ọlọ́run lọ kọ́ ní mímọ̀ tọlọ́run tí èèbá ti ẹ́ torí ọlọ́run ló fi lọ fa innahu sayakunu lillah ìwọ lọ kọ tó bá dé ó rí pé tọlọ́run ló padà fi ṣe torí ibi jù rẹ tó ti díhun yóò ṣe àwọn ìbìbò tó bù ọ lójú ìmọ̀ burú yóò ṣe tí o mọ̀ yóò ṣe hàn ọ́ níbẹ̀ ló ti mọ̀ pé a ah, nǹkan yìí báyìí kí lára fa níbẹ̀ tí ló máa wá ṣe sí ẹ wà má alukuran wà má àárán kan àfi èdè àwọn ẹni nígbà ńlá nábì àwọn lárúbáwá lọ́lọ́run rán sí báyìí pé lóòótọ́ lẹni bá ní mímọ̀ lóòótọ́ ṣe bóyá kó rí àyà yẹn kó rí n tó fà á kó rí n tọ́lọ́run sọ fún ànábì Muhammad kó rí àlàyé tọ́lọ́run ṣe fún ànábì nípa àwọn ànábì tó ṣáájú tó fà áyà yẹn tó báyìí ni ẹni bá ní mímọ̀ lóòótọ́ ṣe bóyá kó lọ ní Suratul Anbiya Quran twenty one verse one oh seven tọ́lọ́run ti sọ fún ànábì pé wàmá arsalnaka àárán wà nábì ní nǹkan kan o illa rahmatan lil alamin àfi kó lọ jẹ́ àánú fún gbogbo ayé lọ́lọ́run pé bẹ́ẹ̀ nínú bá ní mímọ̀ sí bí yóò lọ nusratu sábàyì Quran 34 verse 28 ọlọ́run sọ fún ànábì wà má arsalnaka ààrùn lásán o illa kafatan linnasi àfi gbogbo èèyàn nú ayé láràn sí gbogbo èèyàn nú ayé bashiran wa naziran kó lọ jẹ́ olùfún nílò òdùnnú ẹni tó bá ṣiṣẹ́ dáadáa kó sì lọ kì wọ́n nílọ̀ àwọn tó bá ṣe tí ò da wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ téèyàn bá ní mímọ̀ lóòótọ́ èèyàn ò ní ta téèyàn bá ní mímọ̀ tó lọ kọ́ mímọ̀ ẹ dán o lọ sí mọ́sàrì lọ kéwú lọ sí Saudi lọ kéwú bó tiẹ̀ fẹ́ lọ bẹ̀ yẹn ibi tó ti lè kéwú náà ó pọ̀ Nàìjíríà yìí tí wàá ké tí wàá dẹ́rìí kéwúké ó ní ké tán kó padà ta kó tọ́lọ́hún fa innahu sayakunu lillah Sayyidina ló sọ bẹ́ẹ̀ ta'allam al-ilma walaw li lọ kọ́ mímọ̀ kódà bó lọ kọ́ pé o fẹ́ fi takò ọlọ́run ní fa innahu sayakunu lillah ó padà bára rẹ lẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́run torí mímọ̀ ó ṣí èbìbò ojú rẹ kú kí lá máa bá àwọn àfà kí lá bá wọn bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run leléyìí ẹni tó bá fẹ́ ṣèfẹ́ ní lókù ẹni kí n lọ join wọn kí ni mo fẹ́ join wọn fún kí la fẹ́ lọ kí la fẹ́ kí la fẹ́ rí ń bẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n wá sọ nípa nabi Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ pé tí wọ́n bá share fídíò yẹn báyìí ẹni tí ó bá jẹ́ onílàkàyè wọn wà máa wò pé kí ni àáfàá nìkan kọ́ la sì ń bá wí kó mọ́ jọ irú nǹkan báyìí mùsùlùmí gan náà ò gbọ́dọ̀ débẹ̀ ọlọ́ni innakum idhan misluhum mùsùlùmí tí bá ń jọ ẹ̀rẹ̀ tó wá dó ní láìfún tí wọ́n ń wò báyìí òun náà ti dára wọn níwájú ọlọ́run tí wọ́n bá ṣe lónìí ṣe lọ́la ṣe lọ́tún la tí wọn ò rẹ́ nìkan kan tó ṣe kíni láàrin ara wọn náà wọ́n ń ṣe tó bá yá wọn ó padà káàkan wọn lẹ̀ wọn ò wáṣẹ́ gidi ṣe àwọn ọmọ wa nípìnlẹ̀ ọ̀rọ̀ iná sì rí àwọn afá kan ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo nǹkan yìí islam ti la ọ̀nà kalẹ̀ fún wa ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana pẹ̀lú ọgbọ́n lèèyàn fi máa ń pè sọ́nẹ́sìn pẹ̀lú làákàì pẹ̀lú òye ni wọ́n fi máa ń pè kí ṣe pé kẹ́ máa bú wọn ọlọ́ni kẹ́ máa